ìfihàn orí kẹta. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ sádì ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run méje àti ìràwọ̀ méje ní. mo mọ iṣẹ́ rẹ mo kàn ní orúkọ pé o wà láàyè ni òkú ni ọ́ jí lójú oorun fún àwọn ohun tí ó ṣẹ́kù ní okun nítorí àwọn náà ń kú lọ nítorí n kò rí iṣẹ́ kan tí ó ṣe parí níwájú ọlọ́run mi nítorí náà rántí ohun tí o ti gbà tí o sì ti gbọ́ ṣe é kí o sì ronúpìwàdà bí o kò bá jí lójú oorun wọn ò dé bí olè o kò sì ní mọ àkókò tí wọn ò dé bá ọ ṣùgbọ́n o ní àwọn díẹ̀ nínú ìjọ sáàdì tí wọn kò fi èérí ba aṣọ wọn jẹ́ wọn yóò bá mi kẹ́gbẹ́ nínú aṣọ funfun nítorí wọ́n yẹ ẹni tí ó bá ṣẹ́gun ni a ó wọ̀ ní aṣọ funfun bẹ́ẹ̀ n kò ní í pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè n ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ Philadelphia pé ẹni mímọ́ àti olóòótọ́ ni ẹni tí kọ́kọ́rọ́ Dáfídì ń bẹ ní ọwọ́ rẹ̀ tí ṣí ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè tì í tí sì ti ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè ṣí ó ní. mo mọ iṣẹ́ rẹ wò ó mo fi ilẹ̀kùn kan tí ó ṣí sílẹ̀ síwájú rẹ tí ẹnikẹ́ni kò lè tì mo mọ̀ pé agbára rẹ kéré síbẹ̀ o ti pa ọ̀rọ̀ mi mọ́ o kò ṣẹ́ orúkọ mi wọ́n fi àwọn kan láti inú ilé ìpàdé sátánì lé ọ lọ́wọ́ àwọn òkùnrọ̀ tí wọ́n ń gbé ara wọn ní bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe Júù wọ́n ṣe é tí wọn yóò fi wá sọ́dọ̀ rẹ wọn yóò forí balẹ̀ fún ọ wọn yóò sì mọ̀ pé mo fẹ́ràn rẹ nítorí o ti fi ìfaradà pa ọ̀rọ̀ mi mọ́ èmi náà yóò pa ọ́ mọ́ ní àkókò ìdánwò tí ń bọ̀ wá bá ayé nígbà tí a ó dán gbogbo àwọn tí ó ń gbé inú ayé wò mo ń bọ̀ kíákíá di ohun tí ń bẹ lọ́wọ́ rẹ mú ṣinṣin kí ẹnikẹ́ni má bàa gba adé rẹ ẹni tí ó bá ṣẹ́gun ni ó fi ṣe òpó nínú tẹ́ḿpìlì ọlọ́run mi kò ní kúrò níbẹ̀ mọ́ n ó wàá kọ orúkọ ọlọ́run mi àti orúkọ mi titun sí i lára àti ti Jerusalem titun ìlú ọlọ́run mi tí ń sọ̀kalẹ̀ bọ̀ láti ọ̀run láti ọ̀dọ̀ ọlọ́run mi. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń bá àwọn ìjọ sọ. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ Laodikia pé ẹni tí ń jẹ́ àmì olóòótọ́ àti ẹlẹ́rìí òdodo alákòóso gbogbo ẹ̀dá ọlọ́run. mo mọ iṣẹ́ rẹ mo mọ̀ pé o kò gbóná bẹ́ẹ̀ ni o kò tutù nínú kí o gbóná tàbí kí o tutù ó yẹ kí o ṣe ọ̀kan nítorí pé o lọ́wọ́rọ́wọ́ lásán o kò gbóná bẹ́ẹ̀ ni o kò tutù n ó pọ̀ ọ́ jáde lẹ́nu mi nítorí òun sọ pé mo lówó mo lọ́rọ̀ kò sí ohun tí mo fẹ́ tí n kò ní o kò mọ̀ pé akúṣẹ̀ tí ènìyàn ń káàánú ni ọ́ òtòṣì afọ́jú tí ó wà ní ìhòhò mo dá ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà tí wọ́n ti dà nínú iná lọ́wọ́ mi kí o lè ní ọrọ̀ kí o ra aṣọ funfun kí o fi bora kí ìtìjú ìhòhò tí ó hùwà má bàa hàn sì tún ra oògùn ojú kí o fi sí ojú rẹ kí o lè ríran àwọn tí mo bá fẹ́ràn ni mò ń bá wí àwọn ni mò ń tọ́ sọ́nà nítorí náà ní ìtara kí o sì ronúpìwàdà wò ó mo dúró ní ẹnu ọ̀nà mo ń kan ilẹ̀kùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó ṣílẹ̀kùn ó wọlé tọ̀ ọ́ lọ ó bá a jẹun òun náà yóò sì bá mi jẹun ẹni tí ó bá ṣẹ́gun ni ó jẹ́ kí ó jókòó tì mí lórí ìtẹ́ mi gẹ́gẹ́ bí èmi náà ti ṣẹ́gun tí mo jókòó ti bàbá mi lórí ìtẹ́ rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń bá àwọn ìjọ sọ. So.